àwọn mùsùlùmí lẹ́lẹ́jẹ̀ àwọn máa máa pààyàn wọ́n máa ṣe kínní is a misconception tó ní ìdí àtúnṣe. torí pé ní gbogbo bíi tíru eléyìí ti ń ṣẹlẹ̀ tí èsè mùsùlùmí ní ń dán wò ààrẹ nìkan kọ́ pẹ́ sìn wọn lọ́kọ́ wọn ààrẹ nìkan kọ́ pẹ́ ni ọwọ́ ọrú ẹ̀wù ni àbórin rúrin ń ẹ máa mú wọn àkọ́kọ́ misconception of Islam or about Islam ti ń create crisis tá a ní lọ́wọ́ ní Nàìjíríà yìí òun ni pé àwa gan ìjọba bóyá ìjọba ọgbọ́ ọmọ ń jẹ́ Islam káwa láàyè wọn Islam lẹ̀sìn àlàáfíà. béèyàn bá máa ti ń wí ní ó pé ìsìláàmù lẹ̀sìn ẹlẹ́jẹ̀ kò sí authoritatively kò sí ẹ̀sìn tó value human life tó ju islam lọ islam so value ẹ̀mí ọmọ èèyàn débi pé bí wọn bá ṣèèṣì pààyàn ó ṣèèṣì ní o kò mọ́mọ́ o ẹ wọ ọ̀ràn tí islam lọ dánú al-Qur'an al-Karim àwẹ̀ là ń gbà yìí mélòó ló dì lónìí ọlọ́lọ́mọ bẹ́ẹ̀ lómi ti bẹ́ẹ̀ dà nísìnyí àwẹ̀ kẹtàlá bọ́ ọ bá ṣèèṣì pààyàn inú tó fúyẹ́ jù ní kọ́ gbàwé ọgọ́ta ọjọ́ tó gbọ́dọ̀ já bọ́ ọ bá gbà lórí fifty nine tó bá já ó tuntun bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ mi kan bá ẹ̀mí ẹ̀yọ̀ kan ní o bọ́ bá ṣèèṣì tọwọ́ rẹ bọ́ ọ mọ̀ọ́mọ̀ o n ti ń jẹ́ ìsìlámù náà. àkọ́kọ́ misconception nù. No nípa tá a bá fẹ́ kárí ojútùú ti ń ṣẹlẹ̀ yìí àfi ká gbàgbọ́ yé islam ká má sọ mùsùlùmí dọ̀daràn torí pé gbogbo ayé làwọn èèyàn ti máa dáràn gbogbo ayé làwọn èèyàn ti máa hùwà kan tó lòdì sófin a máa gbọ́dọ̀ wá mú pé gbogbo ẹni tí máa ń serú ẹ̀sìn wọn ni àwọn lọ dáràn gbogbo ẹni tí ń ń wọrú ẹ̀wù wọn ni àwọn ni ẹ mú kọ́rọ̀ yọba yé dáadáa ẹ̀yin bàbá gbogbo ayé ló wò ó ni wọ́n káwọ́ lérí pé àwọn èèyàn ní ń gbé nàìjíríà abẹ́ranko wàláì ọ̀rọ̀ tó ba nínú jẹ́ ni torí sẹ́rí àṣírí tó dáyé lónìí níjọ́ òun ni gbóńtọ́ bá ń ṣe ń lù rẹ ẹnìkan ò ní mọ̀ sẹ́rí kínní fóònù lásán yìí bẹ́ẹ̀ni kan bá rárá gbé kámẹ́rà tiẹ̀ sí bá ti jókòó yìí nísìnyí kò ní sọ pé òun ká wa bọ́bá fẹ́ yóò gbé sí CNN nísìnyí gbogbo ayé ni ọmọ wò ó gbogbo ayé wo ìṣẹ̀lẹ̀ kan nàìjíríà wọ́n ń wọ́ndà pé nàìjíríà ìlú èèyàn ni àbílù ẹranko because àwọn òyìnbó. wọ́n níbi tí wọ́n kù sí rẹpẹtẹ o báwa náà ti níbi akù sí àmọ́ ń pa káṣe déédéé yìí àwọn gbìyànjú irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ kọ́dà tí ò tóbi ò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn ẹ wá kó àwọn èèyàn jáde èmi wo ni o ẹni tí ó fi igi kan tilẹ̀ tẹ́sẹ̀ kan ò sí ń bẹ́ẹ̀ káwá pọ̀ daràn nírú eléyìí náà ẹlẹ́sẹ̀ kan àbọ̀ kọ́dà ẹnìkan sọ fún mi páwọn kan bẹ tó yẹ pé hospital wọn ti kó wọn jáde níjì torí pé wọ́n jọ àwọn kan tí wọ́n wá ń tà o pé irú ẹ̀wù táwọn náà máa wọ̀ ni báwọn náà ti máa nírun gbà ní báwọn náà ti máa ṣe ní wọ́n sì wáá dá wọn dùbúlẹ̀ báyìí tí gbogbo ayé wò ó kọ́dà bẹ́ẹ̀ ọba tiẹ̀ pa olè ń jọ òun kọ́dà wọn wọn ní kí àfa rẹ̀ àbí ẹlẹ́ olùṣọ́ àgùntàn rẹ̀ ó ṣe wáàsí fún un pé láti show dignity ọmọ èèyàn ẹni ẹ fẹ́ pa gan wọn wá dá wọn dùbúlẹ̀ báyìí ẹ mọ̀ bí gbàtẹ́yìn ń fọ tá a sí é wọn wá ń rọ wọn wá ń rọjò ẹsẹ wọn wọn wá ń rọjò ọta àbọ̀sẹ́yìn ọmọ ànábì ádámà tí ì sẹ́ran mo rò pé nù kò ṣeé ṣe kí outsider kan kárù nǹkan bẹ́ẹ̀ mo rò pé nù àwọn ọlọ́pàá tó dúró tí pé wọ́n kàn ń pa àwọn láṣẹ ni òun ọ̀ láṣẹ pé òun ò ní ṣe tóra dánwò nu mo rò pé nù wọn náà lọ ka ọwọ́ afẹ́ránṣẹ́ sí àwọn ayépo tọkàn lágbàáyé wọ́n ń pè wọ́n ní Al Jazeera gbogbo bíi làwọn máa kọ̀sáàsì rí kan bíi CNN làwọn náà àwọn wá gbé sí gbogbo ayé gbogbo ayé wa ń béèrè question yẹn pé ah, ìlú èèyàn ni ìlú tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ àbílù àwọn ẹranko kọba wa da bọba yìí pé wọn wá gbọ́ lẹ́yìn ìgbà wọn pé gbogbo àwọn tó ṣiṣẹ́ yìí o ìdájọ́ báyìí la dá fún wọn wọn wọn ni ah, èèyàn lẹ́yìn tẹ̀ ń gbé bẹ̀ lóòótọ́ àjẹpá àwọn ẹranko nu yín lẹ mú kú òun bọ́tà àsọyún fún wọn olórí àwa mùsùlùmí nàìjíríà lónìí bí yẹn bá fẹ́ bọ́ bá kọ̀ òun lọ́lọ́run ṣe lólórí òun ni sultanu sokoto bẹ́ẹ̀ ọba yà ní gbadéwọlé ló kú àwọn bàbá yìí lọ lórí wa ládéwọlé bí ọba tí ọlọ́rọ̀ yà kókó mẹ́yìn bẹ́ẹ̀ bá lóun ọgbà sultanu lólórí mùsùlùmí lónìí kókó nàìjíríà bọ́lọ̀ ti tó nǹkan ẹnu téèyàn bá ka ọ̀rọ̀ tí sultanu sọ lọ́sẹ̀ méjì sísìn kò sọ́rú ẹ̀ rí. ọwọ́ alóhùn tí máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí silently fáwọn tó wà ní authority tẹ́lẹ̀ àkọ́kọ́ tó wọn kọ sọ ọkọ yìí àmọ́ àkọ́kọ́ tó wọn sọ jáde ní tòró dojú ẹ̀ sùntọ́ ní ètí ẹ̀ ṣe òun nímọ̀ díẹ̀ ń pa legal system nàìjíríà òun mọ̀ pé bí wọ́n bá wà accuse of murder pààyàn grant ẹ̀ ní wọn lè yàn pààyàn ẹtù wa ní mo yẹ owó báyìí wá àbí kọ́dà wọn lè béèrè owó ràn ràn gan gbẹtù máa lọ ní gbogbo àwọn tẹ ẹ mú ńgbà wọn ò mẹ́nìkan pilẹ̀ ńgbà pọ̀ gbogbo ayé pé ahaba ilé ẹjọ́ wo dájọ́ pé ẹ fi pa ẹ̀rí wo tẹ́ ẹ fi tẹ́ ẹ dá tẹ́ rọ́jò ọlẹ́ tún wá mú wọn sọ̀tọ́ọ̀nù sokoto olórí gbogbo àwa mùsùlùmí lórí bẹ́ẹ̀ olóhùn tún wá gbọ́ pé tún grant wọn ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ lódodo nu gbogbo àwọn tí wọ́n ẹnìkan ṣoṣo ló kù lẹ́wọ̀n lónìí bí wọ́n bá yà tún wọn mú lẹ́yìn tí sọ̀tọ́ọ̀nù sọ̀rọ̀ yẹn ló kù wọ́n ti grant àwọn yòókù ní bẹ́ẹ̀lì bí ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìkan tó kù nínú àkáwìrì wo fi lọ lẹ̀ ní wọ́n padà jòun náà lẹ́ẹ̀ lópin ìgbà tíjọba ọba conceive tí ò ní conception dáadáa ń parú nǹkan báyìí àwọn ìṣòro wọ̀nyí ó ṣeé ṣe kọ́ mọ́ dópin o torí ẹ jẹ́ ń sọ kínní kan fún yín àwọn tí wọ́n ṣe rúńta ni wọ́n ṣe fún yìí tẹ́nìkan kan àwọn ọmọ nàìjíríà tá a sì gbàjà wọn jà gbogbo wa la ṣẹ̀ wọ́n lójú wọn ọmọ tí wọ́n bá padà fi rú fútéèjì bá nìhàn pé rúkú tó pa bàbá rẹ̀ nìyí òun náà pa iye ọmọ nàìjíríà tó bá tó pa tẹ́mi rẹ̀ bá tó fúyẹ́ gbẹ̀hẹ́ òun náà ti gbẹ̀san lára nàìjíríà sẹ̀wọ̀n nàìjíríà as a nation ó ṣe kí ni ó sẹ̀wọ̀n èyàn dẹ́rù yìí wò fún bàbá òun kí lè ṣe fún un òun Al-Qur'ani ti clear láti dọ́hun walakum fil qisasi hayatun ya ulil albab. ọlọ́ni tó pín tí ọ̀sáròye mi nípẹ́ ni ọ̀pá yẹn pa fíìdálíkà àyà ibi tí sẹ̀mí wà nù. àwọn tí ọ̀gbọ́ yé ń pé bó ní sẹ̀mí ṣe lè wà ń bi pé pààyàn ibẹ̀ ní sẹ̀mí wà ẹni tí ọ̀pá yẹn ó ronú lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin ó tó dán wò. àmọ́ kí ló fà tí crime ò fi jọjúmọ́ nàìjíríà lónìí torí wọ́n rí i pé àwọn kan tó dánrú ẹ̀ wò lánàá wọn tó ń gẹ fìlà kí irú ìlú tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tó pa ninety five èèyàn yìí àwọn òyìnbó náà ní sọ o àwọn náà ló yẹ káwọn ó tún criminal justice àwọn káwọn ó tún wò criminal system àwọn torí pé nbẹ nú òfin wọn àwọn táwọn láwọn lajú pé ẹ gbọ́dọ̀ pààyàn gbogbo ń tó bá lè wò ó ṣe àwọn kan náà ti advocate ẹ nàìjíríà lónìí torí pọkùnrin tó dán gbogbo ń tó dán wò yìí ọmọ pé nú òfin Norway ẹ pé gbogbo oṣù ẹ̀wọ̀n wọn ò lè pa ná ẹni ọpa náà ti kíní èèyàn òfin ò pé wọn pa á ẹgbẹ́ wọn ọdún mélòó ọpẹ́ jù kò lè tó twenty years lẹ́wọ̀n and ọmọ tààtì kìíní kan ni yóò gbé ńgbà tó wọn bá fi di fifty òun tó ti bẹ̀rẹ̀ láìfù mi ntògbó láyà náà nù alukur'an ni walakum fil qisasi hayatun ya ulil albab àwọn nǹkan wọ̀nyí torí bá a bá sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ wà á kàn máa tanra wa ni o àkọ́kọ́ kínú misconception about islam ẹni tí ó bá gbọ́ islam yìí kọlọ bá wọn afa o wọn sọ ti ń jẹ islam fún un examples ìtàyè gbà wá malakan mú wáyé ni kò sí ẹ̀sìn tó value ẹ̀mí ọmọnìyàn tó ju islam lọ òun lẹ́ẹ̀ fi máa rí gbogbo ọ̀nà ní islam fi ń protect ẹ̀mí ọmọ èèyàn gbogbo ń tàn wí nísìnyí bẹ́ẹ̀ yẹn bá pààyàn tí islam ní apá bólóyún bá pààyàn ẹ gbọ́dọ̀ pa àfi kó bí n ti bẹ nú ẹ torí n ti bẹ nú ẹ Islam fẹ́ protect the life of an unborn baby èyí tí èdá yé nìkan èyí táwọn kan legalize àbọ̀ṣẹ ẹ máa yọ oyún bó ti wù yín Islam ní wa idhal maw'u wa idhal maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat kódà èyí ti ń bẹ nú rẹ tí èdá yé nìkan ọ gbọ́dọ̀ pa ẹ dákun sí ẹ̀sìn tó protect dignity tó protect life ọmọ èèyàn débẹ̀ òun lẹ́nìkan máa wá wí ikú yìí sí pé àwọn muslims nìyẹn àwọn náà máa ń ṣe violence kò sì sẹ́ni tí ń suffer from violence lágbàáyé lónìí tó tó mùsùlùmí àkọ́kọ́ ọ̀nà nìyẹn mo rò pé inshàlá kò ní ju forty minutes yẹn náà lọ ká bọ́ síbi ìkejì ìyẹn báwọn mo ní ọ̀nà méjì ni a fi ń misconceive Islam nípa tí ń ṣẹlẹ̀ yìí àwọn tí wọ́n pera wọn ní Boko Haram àwọn náà misconceive Islam lódodo ọ̀rọ̀ àwọn náà sí Islam tọ́lọ́mùfínra nabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì gbọ́. Islam ni pé. Pe àwọn tó bá fẹ́ bájà sọ fún wọn pé à ń jà a wà lójú ogun àmọ́ islam lòdì sí pátápátá ọwọ́ ayọ́wọ́ bìkan ọmọ ṣe bí ìgbà tó yẹ pé ọwọ́ arajà àbọ̀ wá ṣe kíní kan ọwọ́ adi kẹwù àtẹni ọmọ wa àtẹntí ọmẹsẹ islam kọ́ wọn islam kéyìí nìyí báwọn náà bá ní ibi àwọn gbọ́ islam àwọn yé lọ́nu wọ́n misconceive islam àmọ́ misconception yẹn ò bẹ̀rẹ̀ lórí wọn kò sì lè parí lórí wọn àbí ká tún ká tún gbogbo ẹ̀ dálẹ̀ ibi tí nǹkan ti wọ́ ká tó irú ẹ̀ ló jẹ́ kí sultanu sokoto oníbòun ti ní sùúrù tó òun wà forced out láti sọ̀rọ̀ ó ní kí ló dé ara tó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ló ti wá tó gẹ́ kí ló dé tó yẹ pé gbogbo ìgbà tí mùsùlùmí bá fẹ́ ṣe nǹkan kan làwọn tí ọkàn ó dìde ó mọ̀rọ̀ islamic banking mo rò pé ẹ fẹ́ sọ̀rọ̀ islamic banking bíi náà ó ní kí ló nìkan islamic banking kí ló kàn tiẹ̀ àwa wíta ìwí ńgbà tí wọ́n rí i pé ẹnu fẹ́ sọ àwọn ẹgbẹ́ kí ni wọ́n máa ń wí nísìnyí àwọn ọ̀tá kò bọ̀ ti islamic yẹn gbogbo àwọn ṣe lè sọ ní islam ah, inú mùsùlùmí ń bí ọ ni lẹ́yìn tó yẹ pé téèyàn bá dé London lónìí àwọn ìlú táwọn wò kọ́ sínú Islamic Bank of Britain ń bẹ lu London lónìí ṣé Nàìjíríà fẹ́ wà secular ju eh, Britain lọ ni Sultan ní ńgbà tí wọ́n parí ọ̀rọ̀ ó ní Islamic or non-interest banking has come to stay ẹjọ́ ọba tẹ́lọ́rùn ní kọ́lọ̀ kọ́lọ̀ kó síbi tí ọba kó sí ó ló tó gẹ́ ah, èé ṣe. a pe kọ́dà mọ̀ ń sọ ń jò ní mo ní kọ́dà mùsùlùmí tá a jọ ń kírun bó bá ní rìbá lòun ọmọ ẹ kọ́ ọmọ ẹ jẹ pàdé ọlọ́run ńgbà tá a fọ́ sí ẹnìkan ẹnìkan ṣe lé wá a wò gbogbo àwọn wọ̀nyí àfi kí nàìjíríà ó ronú sí i bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run pé pé a máa kó nù kan a máa mi nínú gbogbo àwọn crisis báyìí ọ̀nà méjì tẹ̀mí rí pa àwọn èèyàn fi ń misconceive islam nù káwá wífọ́ apá kìíní àtàpá kejì islam gidi islam tààrà òun lè ta anabi wa muhammad sallallahu alaihi wa sallam gbé wa anabi gbé wa débi pé bẹ́ẹ̀ bá wà lójú ogun tí mo wí nìna tẹ̀ ń jagun ẹ̀gbọ́rọ̀ bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ogun ẹni ọba kọ́ tọwọ́ ara wọn bá kọ́ tẹ̀ra wọn ni islam wa gbé débi pé bẹ́ẹ̀ bá rí páwọn kan ọ̀dá sógun lójú ogun kọ́ rẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ wọn báwọn èèyàn bá ń logun anabi ọwọ́ à instruct wọn sallallahu alaihi wasallam pé bẹ́ẹ̀ bá rọ méke kí ni tọ́ méke ń bi ogun ọ̀ gbọ́dọ̀ pa bọ́ ọ bá rọ bìn níjọ́ òun tó bìn e jagun ni o yàtọ̀ fún bìn tóun náà wọ búùtù tó wọ tó gbé o àmọ́ islam gbé kalẹ̀ débi pé bóbìnrin nírú situation tóbìnrin etí dá sí já èèwọ̀ ní kọ́ wá pé mórí eléyìí mú lọ́fẹ̀ẹ́ ṣé islam tó gbé gbogbo àwọn yìí ń wá islam tó ní bọ́ọ̀bá bọ́ ṣíṣèṣì tí mo wí lẹ́ẹ̀kan lè má gbọ́ yé o òun gun ọ̀kadà lọ lásán ẹnìkan wá jánà bẹ́ẹ̀ mi rẹ̀ bá bọ́ lọ́rùn rẹ̀ ọ̀daràn wàláì ní islam nù ọgbẹ́ kànga àbí sọ́kàwé carelessness òbó. Oh, ẹnìkan wá ṣe gbàgbà yóò kó bẹ́ẹ̀ bọ́ bá fi kú orúgbí oyin àwọn àyè ọ mọ̀ọ́mọ̀ o kámá tí wàá sọ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ọ́mọ̀ ẹ dákun ti ń jẹ́ ìsìláàmù wọn o ẹni tí ń bá ń ṣe ìsìláàmù gbọ́ yé tọ́ba yìí pé kọ́ mọ̀ ni kò burú kí a fi yé e. àmẹ́ni wọ́n báyìí pé ti kéé ta ti ẹ̀ ta nú ni àwa náà ní gbà kọ́ sọ ìsìláàmù ló tí èé jẹ́ o. káwa sọ gbogbo mùsùlùmí dọ̀ ka ká sọ gbogbo ẹni tí ń bá ń ṣe súnà nẹ́bì tí ń dárun gbọ̀n sí di ọ̀daràn kò sínú ìwé òfin kan tó bá mu bí o ti bá tọ́lọ́run náà mu. finally wọ́n wá láwọn kan ní wọ́n ń jẹ́ boko haram àwọn kan sọ pé àwọn kí wọ́n sọra wọn lóko yìí ó lóko tí wọ́n ń jẹ́. àmọ́ ẹ jẹ́ káwọn gbàgbé yìí ń bóyá wọ́n sọra wọn ló kọ ọ̀hún àbí wọ́n sọra wọn ló kọ àbí bóyá wọn kàn tiẹ̀ wípé boko haramu ìwé ìwé tẹ̀yìn bàbá wọn ni ìwé àbí western education BMC ṣe wílẹ̀ kan èmi wá fẹ́ bí gbogbo wa bá a ṣe jókòó yìí ẹ dákun ṣe western education haramu ni àbí haramu kọ́ hmm? èmi ò gbọ́ sign language. <laughs> Eh? haramu kọ́ ààrẹ ni tí ó wí nǹkan mi à èmi ó wí nǹkan mi o Boko Haram yes or no the answer is yes and no And ń ṣàlàyé rẹ̀ boko lè jẹ́ haramu tí gbogbo wa tá a jókòó yìí sì gbọ́dọ̀ gbà pé haramu ni at the same time bó kò lè jẹ́ dandan kọ́lá kò ní jẹ́ halali nìkan ó lè di dandan kábẹ̀rẹ̀ látòrí ọ̀nà wo ni tó strange sí yín ni pé bóńbó kò sì lè jẹ́ haramu náà ọ̀nà ọ̀kan náà àwọn àgbà òǹkọ̀wé tí wọ́n ti ẹ̀ sàfà kábẹ̀rẹ̀ látòrí wọn pọfẹsọ Babatunde tá à ń pè ní Babs Fáfúnwá rahimahullah baba náà ti sáláìsí láìpẹ́ yìí èmi pẹ́ kí n tó mọ̀ pé aliyu ni bàbá ń jẹ́ hmm, ó ní tó jẹ́ wọn kó kọ̀ ọ́n mọ́ wọn ò ní débẹ̀ wọn bí wọ́n bá jẹ́ aliyu ara boko haram nù báwọn bàbá yìí bá jẹ́ aliyu ńgbà tí wọ́n ń dìde wọn ò ní wọn ò ní débi wọn dé wọn. ẹnìkan tí gbogbo yín tún mọ̀ ńjọ́ tí wọ́n sọ fún mi ní Saudi pé ẹ ká lọ kí ẹnìkan abẹ́nìkan ó yẹ ká ká họ́nà rẹ̀ mo níta ni. tani wọ́n ní prince bọ́lá ajíbọ́lá mo ní kí ni wáyà yìí ah wọ́n ní mùsùlùmí ni wọ́n kódà mùsùlùmí gidi ni wọ́n àwa rí wọn lóòótọ́ wọn ní kódà abdul jabari ló pa èyí ṣe tẹ́ ẹ̀ mọ́ ẹja abdul jabari yìí wọn ò tó bẹ́ẹ̀ ńgbà náà àwa ń dúpọ́ lọ́dọ̀ lónìí ọ̀ ń gbé abdul razak ọ̀ ń gbé ibrahim ọ̀ ń gbé abdul latif lọ lọ́ọ́ jẹ kánsílọ̀ nǹkan rọrùn ni èyí ò tó bẹ́ẹ̀ láwọn ìgbà kan gbogbo àwọn rasidi tó de richard ebi nàìjíríà yìí náà ni ẹ̀rọ̀kùn ẹja ká máa analyse nǹkan ká tó pé yes or no bọ́bá ìpẹ́rù boko tó sọ àwọn rasidi de richard ni haramu ni bọ́bá ìpẹ́ boko tó mọ òfin gbọ́dọ̀ jálíyù ni haramu ni boko tí abdul jabari bá gbọ́dọ̀ fún abdul jabari pamọ́ haramu ni because the danger ni kọ́ lọ́n lọ́ sànú àwọn eléyìí tí wọ́n padà dàgbà táwọn èèyàn wá gbígbà ah, mùsùlùmí ní ó kọ́ nìkan kí wọ́n fi pamọ́ o so many things of their religion ni wọ́n ti gbé pamọ́ tí ìbá ikọ́ lọ́n sànú wọn wọ́n gbọ́dọ̀ ti pass through a stage tí wọ́n gbọ́dọ̀ kírun ẹni tí ń bá ń háìdì pé òun jáde ìhù lásán sọ gbọ́dọ̀ wá sàlùwàlá ẹ níbi téèyàn bá ti lè pé rẹ̀ ní. aliyu ẹ dákun sọ gbọdọ gbàgé ẹ àbí kó gbé ẹ bá mú àwọ mo fẹ kírun kò ṣeé ṣe tọ́ba yìí pé n ti ń jẹ́ boko nù ẹ̀jẹ̀ tún bí ẹ dákun rú boko ni haramu ni àbí kì í ṣe haramu ẹ aha àjẹpẹ́ àti wọn wí kankan náà nísìn pọfẹsọ Babatunde Fafunwa nínú òwe wọn tí wọn pè ní the history of education in Nigeria wọ́n publish ìwé yẹn 1974 kọ́dà London wọ́n ti tẹ̀ nílùú ọba àwọn ìwé international ni kìí sọ̀rọ̀ ìwé abẹ́lé àwọn professor fáfún wa tiẹ̀ kọjá professor abẹ́lé bàbá sọ̀rọ̀ education Nigeria o bàbá yìí lọ sọ nù ìwé yìí ó ní the history of education in Nigeria ò rújú western education bá education kan Nigeria. western education kọ́ lára nàìjíríà kọ́kọ́ mọ́ in history ìtàn bàbá ń sọ o wọn ò wọn kéwú o. kí ni attitude àwọn tó gbé western education wá sí education tí wọ́n bá lẹ̀ ó ní gbogbo ọ̀nà ni wọ́n fi pa education ni èyí tó kù díẹ̀ díẹ̀ làákàn rí lónìí ni. Education, gbogbo ntí ò ní jẹ́ education táwọn bá ń lẹ̀ survive ni wọ́n sànà rẹ̀ tẹ́yìn bá kàwé yìí i think ní page seventy four bàbá ní wọ́n lo mẹ́tọ́ọ̀dù tó ń pè ní three b's or three c's b mẹ́ta àbí c mẹ́ta kí ni b mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ àwọn àfáàkà ń wí o eh? history of education in Nigeria the three b's professor Fáfúnwá ní níta àwọn tó gbé wẹsẹ education boko yìí wá ń gbà ní tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n fi introduce ẹ̀ ni pé the bible business and bullet bible business and bullet babalabi three c's commerce christianity and colonization ó ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi tí wọ́n fi gbé gbogbo kò wá nù kọ́dà bọ́ọ̀ bá gbà ní rọrùn búlẹ̀tì ń bẹ́ẹ̀. ó ní wọ́n wá destroy ọ̀pọ̀lọpọ̀ kí sì education tí bàbá ń wí islamic education sàgbà western education nàìjíríà kọ̀rọ̀ wọ́n ní wọ́n ní kọ́ history of education nàìjíríà àwọn tó tó sọ ni wọ́n ń sọ yẹn ẹ wo bí wọ́n ti relegate gbogbo ẹni wọ́n bá lóun mọ kéwú bí wọ́n bá gba màálìmù primary mọ̀ bóyá o ti change nísìnyí wọ́n wà ní wọ́n fún level ọlọ́dẹ so uh, oh, ti change registrar o ti change alhamdulilayi ẹ ṣe ń pè mí ti kó nàìjíríà pẹ́ díẹ̀ kí n tó padà but as far as ìgbà tẹ́mi wà nàìjíríà gbà ni bẹ́ẹ̀ yẹn bá kéwu tó ké mi títí tó fẹ́ ṣe arabic teacher level ọlọ́dẹ ń fún ọ level two yes level two level àwọn ọlọ́dẹ ni ẹ wo relegation ṣe rí i pé irú ẹni tí wọ́n ń ṣe nǹkan báwọn fún òun náà sọ pé ìtẹ́ ń gbé bọ̀ yìí ọ̀dà bẹ́ẹ̀ kọ̀ da lóòótọ́ it's an injustice àìṣedéédé tó ga ni ntọ́wá jẹ́ kó burú jù òun ni pé ntí wọ́n tún wáá fi kún tí bàbá pè ní three b's tọ́ba yìí pé ní màásì english àbá arithmetic wọ́n ń gbé ń gbà wọn nǹkan kan nìkan wọ́n ń kọ́ àwọn èèyàn ní ah boko dáa kéèyàn ó di irú àwọn rẹ́gísírà báyìí kó di dókítà kó di ẹnjìníà boko rú yìí ń dáa àmọ́ boko yìí nìkan wọ́n gbé wá bàbá ní pẹ̀lú kíni pẹ̀lú báìbù ni àti búlẹ̀tì òun lọ fa gbogbo ntí mo ń wí lẹ́ẹ̀kan yẹn làlí òfin lè já lí ń gbà ní àwọn tó lọ ń sànú kẹrin bí wọ́n bá wo àwọn ministries wa ńlẹ̀ yìí lónìí lọ́dọ̀ àwọn registrar àwọn ọ̀gá sùnmọ́nù bẹ́ẹ̀ àwọn ọmọ ìkírun. ibi mẹ́tẹ̀ẹ̀ta wọn ti gba ìrún lọ́wọ́ tiwọn wọ́n gbé boko lé wọn lọ́wọ́ pé ṣé boko lọ fẹ́ kọ́kọ́ ju islam lẹ̀ dùn gbogbo boko tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹnu ni ẹja fi wí haramu ni àndó ti ṣẹlẹ̀ rí ìlú yìí ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ bá a mọ gbogbo ẹ̀ nínú àwọn gọ́fúnọ̀sì nàìjíríà lónìí wọn ò kéré sí méjì tó yẹ pé akírun ni wọn tẹ́lẹ̀ níbi boko náà ni wọ́n gbé boko lé wọn lọ́wọ́ wọ́n gbàrún lẹ̀ wọn ò sí àṣírí wọn gbé fún wọn mọ́dòní nínú àwọn gọ́fúnọ̀sì nàìjíríà tún bẹ lórí oyè dòní ìyá wọn lọ mọ́sálásí dìsìn. so bọ́ba yìí pé n ń boko nù haramu ni àmọ́ tọ́ba n ń boko ni pé aa ah, ah, ẹ mẹ́sìn yín lọ́wọ́ ẹ yọ bíi ti ẹ ẹ yọ yín kú o kọ́dọ̀ ẹ yọ búlẹ́ẹ̀tì kú o afẹ́ náà mọ̀ntayé wí kẹ́yìn náà ní ẹnjìníà ẹni dọ́kítọ̀s ẹni boko ni halali ni àbí kìí ṣe halali. wọn bí wá pé kílẹ̀ rí wa alẹ́ rí láyé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi larubawa la anabi sallallahu alayhi wa sallam èyí tó dàbí èbó ń gbà ní lédè tàwọn yahudi gbogbo yahudi kọ gbé èbó nàìjíríà ń bí láti máa tanra wa tá a sọ ingilisi di pé sàtífíkẹ́tì àlìjánná ni mí ẹ bá dé àwọn bòmí lágbàáyé yọmọ pé ingilisi náà jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ bá àwọn Chinese ti ń wá Nàìjíríà nísìnyí àbí àwọn engineers dá ń lò nísìnyí wọn ò sì gbọ́ wá ń pọ́ ní èbó <laughs> bí yẹn bá dé Japan lónìí kò sẹ́ńtọ́ fẹ́ advance táwọn Japanese nù technology especially ogbó ICT technology gangan ni wọn ò gbé èbó èdè Japan wọn náà ni wọ́n fi kọ́ gbogbo ẹ̀ ibi tá à ń lọ ni pé nítorí bí èbó ń jọ̀hún lè dé àwọn Yahudi láyé Ànábì sallallahu alaihi wasallam anabi si nídìí àti paasi mẹsẹgì sí wọn gbogbo ayé lọ́lọ́run anabi sí sallallahu sallam bá anabi bá wá ránṣẹ́ sí wọn àwọn náà ó dé sí padà ẹ pé bá anabi bá tún wá fẹ́ ka lẹ́tà tí yahudi kọ ta ni ọba kà á yahudi kan náà lànàbí ó tún ké sí kí ni wọ́n tún wí ẹ anabi wá rí i pé kò gbọdọ̀ máa lọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi wa wò kan nínú àwọn ọ̀dọ́ tí làákà yìí wọn mú bérebére òun lẹ́yìn máa gbọ́ pé akọ̀wé àgbà nabi akọ̀wé àgbà nabi sallallahu alaihi wasallam òun là ń pè ní zayidu ọmọ sábìtù làákà yìí zayidu mú púpọ̀ anabi wa ni wọ zayidu iṣẹ́ ńlá ni àmọ́ lọ́wọ́ jẹ́ olèṣe lọ́ọ́ múra nísìnyí lọ́ọ́ kọ́ èdè tàwọn yahudi yìí kò dùn mọ́ mi bí n bá tún fẹ́ kọ̀ǹkẹ́ sí yahudi kí n ké sí yahudi ọba nkọ́ àbí bí yahudi bá kọ̀ǹkẹ́ sí mi n tún ké sí yahudi ọba nkà zayidu ní pẹ̀lú ògùn ọlọ́run bá bá ṣe pé ntí ọkàn nù tọ̀ ọ̀ràn òun bisimilayi zayidu wa di fóòtì arẹ láàrin ìgbà tó mọ níwọ̀nba pẹ̀lú kúnkún ọlọ́run anabi ló ní ọlọ́kọ sallallahu alaihi zayidu padà wá bá nabi pé wà nabi sallallahu alaihi wasallam bí wèé mi bá dé ma kesi yahudi kama, mọ́ má wulẹ̀ kèsì yahudi kan mọ́ léyìí tó pé ntí òye ó rí láṣìírí wa tí ọmọ wa rí àwọn náà ò lè gbà káwa náà máa bá wọn ka ti wọn ẹ ẹ jẹ ìyẹn kan bẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ wa ẹ mọ̀lẹ́wé táwọn ọmọ ń lọ nísìnyí sẹ́yìn kan àwọn ń kọ́ yẹn bẹ́ẹ̀. Eh, saint kìnnì kan kankankan àfẹ́ máa dákọ ni wọ́n máa kọ́ àbọ̀jà àwọn jẹ́ ẹgbẹ́ faculty of lèmi wá wọ́n máa pè mí lẹ́jọ́ gbogbo àwọn ibi mú lọ ni ẹ wá lọ àwọn eh, ikra ìyànú eh, darul hijra ẹ wo yọ ọmọ tí wọ́n ti ń àwọn àwọn kọ́dà ẹnìkan lòun fún àwọn kan scholarship wọn gbọ́ ni àtiwá àti scholarship rẹ dr ali agan lọ sọ bẹ́ẹ̀ fún mi èyí ń náà ká fura sí ara àwọn tí ń ṣe wá ní ní kúkúrú zayidu padà nabi wípé mo ti kọ èdè àwọn tó rí bí náà zayidu wá dípò nabi kọ́ nígbà nabi ká lédè kínní yahudi. èyí ń ní àwì nísìnyí wípé ah, ẹ dákun kí ni ọ̀dà kí ló dáa tó káwọn bàbá wọ̀nyí kí wọ́n ó dé ẹ̀wọ̀ sùtù wá ń sàlẹ̀ yàn yín pé báwọn kan tí ó gbọ́n fojú eh, bàbá ẹjọ ẹjọ ẹjọ kíní tẹ rù sórí yẹn láwà nínú o àbẹ́yìí tí ó ti rí láwà ní tí ó gba akara ọmọkùnrin lọ ah, ẹ̀ sì ránṣẹ́ sí wa ẹ sì á sí ò sí mo lè wá bá yín wọn kíní ẹ̀jẹ̀ yín náà lé ta ni ó ṣe yín o ẹ àfọmọ mùsùlùmí tó bá kọ́ boko irú boko halali ni o boko halali kì boko ti haramu ìyẹn ni ó fi yé wa pé bọ́ba pé n ti ń jẹ́ boko ni pé a kọ́ yín láyé àmọ́ àníbọ̀rún yín jẹ́ akọ̀yìn láyé àmọ́ àní sekínì àní bọ̀rùn yìí jẹ́ halali ni boko kọ́dà boko lè jẹ́ dandan torí pé túláàsì ni káwa náà ò ní nìyàwó fi ní jẹ́ mùsùlùmí mọ sọfẹ nìkan jò ní mo ní gbogbo bá a ṣe wí ní sè bẹ́ẹ̀ nù yẹn ma kí ni jù bẹ́ẹ̀ lọ di pé ẹ mú sẹ́yìn náà fẹ́ ká fẹ́yàn jẹ kọmíṣánná nu ẹni ọ̀ka boko wọn ni wọn mú wa o àbí ẹ̀hẹ́ boko ti kí halali yàtọ̀ fún boko ti gbogbo boko tọ́ba la akọyin láyé àmà ní ba. màmá wọlọ màmá lọlọ kọsẹ nìkan sọ ń jò ní ya eh, mo fẹ́ lè gba létí ni wọn complain pé eh, ẹ̀yin àfa ẹdẹ ṣe wáàsí ọ̀rọ̀ wáàsí kélé yìí ó ní yunifásitì kan lọ́nà ilẹ̀ Yorùbá ń bì yìí ní wo pé kọ́dà bọ́mọ bá ń yọrùn kí nu hostel ọ̀daràn ẹ sì fi sínú admission yín pé ẹ ní gba mùsùlùmí ó ní kọ́dà kọ́ gbọ́dọ̀ yọ kí òun lọ́mọ ń bẹ̀ kí lọ́mọ rẹ̀ ń wá ń bẹ́ẹ̀ ìwọlọ́fọ́ ló mú ọmọ rẹ lọ bí kọ́kọ́ mọ́rùn wọ́n tó gbayé àbí ebi hikima nù èyí tí ó sì hikima lọ bò mí christian baba bọ́lá ajibọ́lá tí mo wí lẹ́ẹ̀kan baba lára tóun ó fi compensate gbogbo tí wọ́n ti tóun ti tó ti nù ń bí ẹ̀sìn ó wá islamic university lẹ̀ ó pè ní christian university nílùú rẹ̀ lógun state bọ́ọ̀lọ́lẹ̀ haúsá bọ́ọ̀lọ́bùnmi bóòsì lọ yóò wá University of Ìlọrin Boko wa làwọn kọ́ ní University of Ìlọrin ó sì dá mi lójú ní kwasu náà boko tiwọn náà halal ni torí pé lọ́nà méjèèjì àwọn àfáà níbi síbẹ̀ àwọn òní máa wo kẹ́nìkan sọ boko di haramu bó ṣe rí lọ́pọ̀lọpọ̀ àwọn yunifásitì sínú tọ́ba jẹ́jọba lónìí àmọ́ wọ́n tọ́ bá wọ́ ọmọ rẹ lọ bí kọ́kọ́ mọ́rùn wá kátó fa lé ọ lọ́wọ́ ó rìgírẹ́tì láyé àtọ̀run kìí ṣe pé kọ́sìrò ẹni tí ń sọ̀rọ̀ ìjọ tí ń sọ ọkọ̀ mọ́ tó ń sọ ọkọ̀ mọ́ implication rẹ̀ because ọmọ kékeré láti kékeré tí ọba ti mọ́ ẹ la náà ni ọba dàgbà ọmọ wa fi jáde yunifásitì kọ̀ mọ̀rún wákàtí márùn-ún lọ́rùn ẹ̀yàn ó ní ìwé jáwọn òkìkẹ́ ni àyàn gbọ́dọ̀ kírun nu campus wa ó sì ń wò ó ọlọ́run ọba kọ́ sànù wa o eléyìí tá a wí iná ọlọ́run kó jẹ́ kó wúlò fún wa gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n sí islam gbọ́ ọlọ́run kọ́ mọ́sà fún wọn lágbọ́yé islam ọlọ́run kọ́ mọ́já wa náà sì gbọ́ gbogbo àwọn tí ń bá wa ń fìfẹ́ ẹnu sọ̀sọ́kúsọ ń pa islam arọ àwọn náà kí wọ́n lọ gbọ́ islam yé ọlọ́run ọbọ̀ ṣe àmọ̀nà gbogbo wa nàìjíríà yìí ọlọ́run ò ní jẹ́ kó dàrú o kóra níbòmíì tí a lọ gbogbo olùdéyàn bá lóun lọ nísìnyí kọ́dà wọ́n tó ní dual citizenship nàìjíríà yìí nìkan ló ti lè jẹ́ first class citizen bọ́ ọ bá ti jáde kó nàìjíríà ó di second class ó ní limitations kọ́dà bó ní passport amẹ́ríkà lónìí ó ní bí ó lè dé nínú constitution wọn nígbà wọn ò bí ọbẹ̀ ní pé gbogbo alágbọ́dọ̀ work towards bí nàìjíríà ó ṣe tutù bí nàìjíríà ó ṣe rọrùn amẹ́bí ṣe ti àwa mùsùlùmí nìkan èyí táwọn tí èsè mùsùlùmí ń fọwọ́ fà pọ̀ kí lọ́kàn ti yín àwọn mùsùlùmí ní ọlọ́run láwọn ọmọ jẹ rìbá ẹni mọ̀ kẹ́ jẹ rìbá àbáàsì ní fún yín báńkì mi kí ni túmọ̀ yín o pé ìmọ̀ kẹ́ jẹ yìí tọ́lọ̀ yín ní kẹ́ ẹ má jẹ o pé ọlọ́run ní ẹ má jẹ ẹ jẹ bẹ́ẹ̀ bá sì jẹ kò sí mi ìtumọ̀ pé kò sáyè non interest banking nù. No gbogbo àwọn eléyìí aké síjọba wa àwọn tí ń darúgbùdù lẹ̀ báyìí kí wọ́n mójútó wọn at the same time adúgbòròdọ̀ ọlọ́run mò ń kóòtì máa nǹkan Cliff Mbagu ni wọ́n ń pè é kì í ṣe mùsùlùmí Cliff Mbagu nínú àwọn tó ṣe banking tó pẹ́ǹdì báǹkì ni ó ní gbogbo àwọn tí ń pa àwọn ọ̀fẹ́ Islamic Bank Nàìjíríà ó ní wọn wà informed wọn mọ tí wọ́n wí ó nítorí pé mùsùlùmí ń bẹ nàìjíríà ibi ẹ bá ti rí mùsùlùmí ẹ lè ṣàfẹ́kù islamic àbí ẹ fẹ́ kó gbogbo mùsùlùmí kó nàìjíríà lẹ́fi ní ẹ sáfẹ́ gbọ́ ẹni tí èsè mùsùlùmí ló wúyẹ wọn irú wọn bẹ́ẹ̀ náà kí wọn òun làfi ní ma generalize kì í ṣe gbogbo wọn náà ní ẹ̀ tanu pé àfẹ́ àfẹ́ àmọ́ àwọn tó bá kù bẹ́ẹ̀ náà nínú tiwa àti nínú tiwọn náà àwa pàrọwà síjọba kíjọba ọmọ bí ó ṣe mójútó àárín méjèèjì yẹn wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Mana lah contoh ilmu agama Sampai hari dalam Saya saya tunjuk ini baru tak aman Sudah rupi Di ini ini Bayar apa ini Ini ini Ini ini Ini ini Ada apa Dia Kata pun Bujur ini Bisa Lepas Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat Masyarakat

chairman àti executive lecturer. mo kàn fẹ́ béèrè question kan or comment lórí ìpínlẹ̀ Boko Haram ni ìgbà tó jẹ́ pé àwọn tájẹ́ẹ̀tì àwọn wọ̀nyí àwọn politician àwọn tó wà politics ní Brooklyn ṣé a lè àlùkò. ẹgbẹ́ yóò bá mi kò dáadáa òun dá sí ẹgbẹ́ sọ́kẹ̀ báwọn ẹgbẹ́ ìṣòro bá ń bẹ̀rẹ̀ sáàlì sáàlì sọ pé àwọn as well you know because fẹ́ bá lọ pé ìwé káńtà wọ́n fi yan àwọn èèyàn jẹ ni Boko Haram. I would not uh, say statement here out of Italy as well. الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين gẹ́bí ètò ah, èmi gan o plan àti ju aago mẹ́fà lọ bí torí commitment mi made ah, so ní kúkúkú àwọn béèrè mi ń bẹ tí ó nídìí àlàyé púpọ̀ bóyá kí n kú má dáhùn yẹn àbí ká sì sọ kínkínní but in any case ìbéèrè alákọ̀ọ́kọ́. àrọ wà lápàsí òbí tó bá torí pé wọ́n mú àwọn onírùngbọ̀n kọ́mọ tó wọ́n lọ fa irùngbọ̀n níjẹ́ wọ́n bá mú ẹni tí ń kírun náà yóò pè kọ́mọ wọ́n mọ̀ kírun mọ́ ọlọ́run kọ́mọ jà rí rẹ̀ èèyàn gbọ́dọ̀ dúró lórí pé ńgbà wọn ti yan ọmọ sí nǹkan báyìí the question táwọn obìnrin wa ni pé ah, ọlọ́run fẹ́ àbí ọ̀fẹ́ answers ni pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn abubakari gangan tẹ́ ń gbọ́rọ̀ bí aláwa ni kò séyìí tí ò nírun gbọ́n nù wa ká nírun gbọ́n nù sunna nabi ni o sallallahu alaihi wa sallam àbí ọmọ ń wọ aṣọ bó ti yẹ kọ́ ọmọ mùsùlùmí ọwọ́ hijab káwa torí pé fitina ni ọlọ́run lè fẹ́ fi dánwò bí gan wò pé bóyá bí nǹkan díẹ̀ bá mì ọ́ ó ọlọ́run má jẹ́ kí atara irú nǹkan báyìí ká má wà atara ẹ̀ sórí ibu má wà ń bi pé kọ́mọ rẹ̀ ọmọ sì ń tọ́lọ̀ ń fẹ́ o ní títorí pé wọ́n mú àwọn tí ń ṣe é gbogbo wa láàjọ dìde ké má àwọn tí ń mú yẹn mú kú mú ara ẹ̀ náà ni à ń sọ lónìí àwọn tó sì jù wá lọ ti ń sọ àwọn sultanu ti sọ àwọn ẹlòmíín náà ti sọ torúkọ wà pathetic èmi wà pẹ̀lú ọ̀kan náà àwọn àfa ńláńlá ní Kano ní ntí o tó sùn kan sísìn ẹnìkan wá kọlù ẹ níbi tá a wà ńgbà tí wọ́n sọ̀rọ̀ láwùsá tán wọ́n sọ fún mi pé ṣé mo máa ń tí ẹnì yìí ń bì wọn mo ní kíni ọlẹ́ni yìí wà lára àwọn sójà tí wọ́n kó lọ Maiduguri ọwọ́ ń bì wọn pé malam wọ́n kọ̀máǹdì wọn pé kóun ṣúùtì ẹnìkan òun sì dáhùn lójú pé kò sínú àwọn Boko Haram bọ̀dọ̀ ń gbọ́dọ̀ obey order superior officer o ti wá yìnbọn o ti yìnbọn àfààní tọ́jú tó wí fọlọ́ nkalẹ̀ ọ̀pá yẹn ni pé àwọn nǹkan tó ti rújú kọ̀m̀bì ọ̀rọ̀ ní ti ń ṣẹlẹ̀ yìí òun lọ kọlù fún rẹ nìkan fọ́ọ̀sì ẹ̀ pé malam ntòun ṣe ni o sóun rà wíjàre lọ́dọ̀ ọlọ́run àfààní ọ̀sá wíjàre o. So, because àrò ọ̀nà tẹ́ fi mọ̀ bí islam ṣe protect life nù islam aláwo kó torí kó fẹ́ sọ ẹ̀mí tiẹ̀ kó gba tẹlumi pé a tóun náà bá pa wọn pa ọ gbọ́dọ̀ torí pé wọn pa wọn pa yẹn islam aláwo rẹ ẹ̀mí ni tiẹ̀ ẹ̀mí lè tọ́ fẹ́ gbà nínà ọ gbọ́dọ̀ place value ọ gbọ́dọ̀ value ẹ̀mí tiẹ̀ above ẹ̀mí tiẹ̀ gbogbo àyìn lẹ́ẹ̀fì mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ń sọ̀sọ́ kú sọ̀ ń pa islam kọ́ gbẹnu ẹ̀ dákẹ́ o. Ah, so ìyẹn àárọ̀ wà nù fáwọn òbí wa àwọn tí ń ṣẹlẹ̀ yìí ń lẹ gbọ́ tí àwọn èèyàn ti ń wí hun gbogbo ẹ̀ náà kí ọ̀rọ̀ boko haram nǹkan míì ti lú mọ́ sultan náà sọ nù statement yẹ gbóhùn ò bìlífù pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí àwọn arábí nìkan ní í ṣe ẹ̀ ń ṣe míì sí wọn lọ́rùn oníkejọba wádìí gbogbo ẹ̀ lórí pépà lèmi ti kàákè sọ̀rọ̀ bòńkẹ́lẹ́ so mo ti fi yẹn dáhùn ẹ bóyá religious kìíní ni bóyá political kìíní ni yes ó ti dàpọ̀ wọ́n ń ṣe àwọn míì tí wọ́n ń fowókọ wọ́n ṣe so ṣe mọ̀ pé bí nǹkan bá sì ti dàrú ẹni wọ́n fẹ́ sásá bẹ́ẹ̀ rú nǹkan bẹ́ẹ̀ òun náà sá sí bẹ́ẹ̀ so alihamudulilayi sultan tọjọ ga àwa mùsùlùmí nàìjíríà kan mẹ́ńṣẹ̀ kóun ké sí ìjọba kí wọ́n investigate tòun ò bìlífù páwọn yìí ní í ṣe gbogbo ntí. So, ń ṣẹlẹ̀ yìí àwọn míì náà ń ṣe míì tí wọ́n dá sí wọn lọ́rùn so um, ẹnìkan béèrè pé a ní bẹ́yẹn bá pààyàn nù sẹ̀ríà a ní kọ́ gbàwẹ̀ sáwẹ̀ nìkan ni I think I mentioned it mo nínú tó fúyẹ́ jù because time wa short nínú tó because kó tó kàn yín o àkọ́kọ́ kakọ́ mọ̀ èyí tó gbàwẹ̀ àbí nǹkan òun ni wọ́n ń pè ní manslaughter nù òfin o. No, ìpààyàn téèyàn mọ̀ọ́mọ̀ béèyàn bá kọ̀mítì mọ́dà tó mọ̀ọ́mọ̀ pààyàn wọ́n pa ń tọ̀hún di ní sẹ̀rí àwí o ọ̀rọ̀ àwẹ̀ kọ́ o eléyìí tá a wá wí iná kìí sáwẹ̀ nìkan àkọ́kọ́ ni pé ọ́ láìbírèètì ẹ̀mí mi tóun jẹ́rú ọ̀wẹ́rú lọ bí ẹrú bá wà ọgbẹ̀mí ẹrú ọlọ́run kan wà á ẹrú kan dọmọlúàbí kó wọn máa sin lọ́hùn gbogbo njẹ́ ọba nọ gbogbo bí tọ́ ọba ti rí i àwọn tí islam fi gbé obstacle kalẹ̀ nu kéèyàn tó wá pé ẹ dáhùn dá yóò ronú lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta tọ́ba mọ̀rú ti ń bẹ́ ń di ẹ̀ so kìí ṣe ọ̀rọ̀ àwẹ̀ nìkan gẹ́gẹ́ bá a ti sọ bẹ́ẹ̀ bá lè wo chapter four alukur'ani suratu nisa aya ninety two ninety three ninety four ó ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nírú bẹ́ẹ̀ bá ṣèèṣì bẹ́ẹ̀ bá bọ́ lọ́wọ́ ẹ̀ kí ni ìrọ̀rùn tí ó dá. GNLD ó take time púpọ̀ ah, tọrọ nídìí ká analyse ẹ̀ pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bọ̀ kọ̀ sásìkò ntí èmi ọkàn wa sọ ni pé àwọn GNLD Nigeria kọ́ ló ti bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe lé gbogbo àwọn àgbáyé kó tó dé Nàìjíríà àwọn àlùfáà lágbàáyé wa fojú sùnùkùn wo GNLD àwọn research bodies méjì ńláńlá lágbàáyé. La àkọ́kọ́ uh, the Fiqh academy of Sudan nílẹ̀ Sudan ilẹ̀ larubawa ni àmọ́ Áfíríkà wa ń bì náà ni culture wa jọra wa uh, another center ní Asia ní Jordan níbi tá à ń pè ní Urdun lédè Lárúbáwá wọ́n ń pè ní uh, Imam Albani Center for Islamic Studies àwọn afa ní bẹ́ẹ̀ bí àwọn méjèèjì àwọn international afa lọ́nà méjèèjì yìí wọ́n pronounce pé GNLD haramu ni with many reasons táyé ọgbà wá láti sọ bọ̀tẹ̀ yìí díẹ̀ tá a sọ kó fi yé kíkó wọ́n ma wá lọ ronú sí ma wá lọ bí àwọn àfa pé kí ni wọ́n tún wí kí ni wọ́n tún wí ntí ń jẹ́ GNLD ni wọ́n ń pè ní pyramid scheme àwọn tí wọ́n ma structure tí sẹ́mọ bí pyramid ṣe ma rí ẹ́ pyramid ó tóbi ní ìsàlẹ̀ yóò wá tínrín ní òkè ọ̀pọ̀lọpọ̀ lu kọ́dà l'Amẹ́ríkà. Okay illegal ni kéèyàn ọmọ organize pyramid pyramid scheme torí pé wọ́n ti mọ̀ pé èèyàn jẹ ní mẹ́mẹ́ àwọn kan mọ̀ fún àwọn kan ni àwọn kan sẹ́rí tíntìrín tó tínrín lókè òun ẹ tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ńsàlẹ̀ àwọn yìí ni wọ́n mọ̀ fún in most legal systems lágbàáyé illegal ni tí ò bófin mu ni ẹ kọ́nà wo làwọn máa wá fi sọ ọ́ di pé ìjọba ò ní rí wa mú wọ́n wá introduce pàǹtà kankan torí pyramid scheme ẹ lè bẹ́sẹ̀ lórí pé ìwọ ló mú lamọ̀ yín wá lásán ẹnu kó o ti mú wáhùn o ti níye tí ọgbọ̀dọ̀ máa jáde sí ọ illegal yìí ń lọ́pọ̀lọpọ̀ òfin àgbáyé lónìí ibi táwọn ọba ti wá lòfin kùránì jọ pé tọ́ ṣé yìí ń nìyẹn kófin àjọ agbárí làjọ fi ń kófin kalẹ̀ ṣé ẹ̀yin gbọ́n báwọn ẹ sọ́ di lẹ́gà ẹ̀ á sì là ń tajà fúnra wa tí wọ́n bá ti wá introduce ọjà kan ìjọba ò lè mú wọn mọ́ ní tí wọ́n fi ń ṣe bí ìgbà táwọn but really ẹ̀ rí i pé kì í sọjà yìí làwọn èèyàn ń wá ní ẹ̀ gbogbo ibi tó bá ti ṣe pé ní a máa fún àwọn kan ọmọ a máa fún òróró tiwọn fún ẹnìkan tí ò ní ṣiṣẹ́ kan tí ò ní sábọ̀ kan kò bá a mú ní kúkúrú nìyẹn ẹni wọ́n bá nídìí fọ́dà àlàyé kọ́dọ̀ ó lè wo íńtánẹ́ẹ̀tì kó wo àwọn tí mo wí yìí wo albani center for islamic studies àbí fiqh academy níbo ní ilẹ̀ sudan ó rí fatiwa àwọn bodies méjèèjì àwọn eléyìí sá àfa ọmọ ti ń wí àfa àti wọn ní international standard ni wọn tí wọn sì fi gbogbo ojú téèyàn máa fi wò ó wọn pe àwọn tí ń ṣe gnld náà bó lẹ ń ṣe kí wọn tó paasi fatiwa yìí ọlọ́run ó ṣe ọ̀nà halali fún gbogbo ọmọ mùsùlùmí tààfi lè kó ń di gbogbo orújú kọ kọ straight yìí àwọn kan tó gbé kan dé ńgbà kan náà wọ́n ní forex ńgbà wọ́n gbà àwọn èèyàn lójú wọn tó mọ̀ pé àwọn àfáà ń ké ńgbà wọn ah, kíní yọ kíní kíní ọba mu ẹnìkan gbé iye báyìí ló fún wọn jó ní iye báyìí wọ́n padà fún ńgbà wọ́n gbà àwọn èèyàn tí wọ́n sá ọmọ ẹ̀dẹ́yìn bọ́ àsìjẹ́ ọba gbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńgbà bá wa di ta ọlọ́run níjà wọn wà nù ẹjọ́ máa gbọ́ wá sí akọ èyí tó pé ọ ni pé ńjọ tó bá ti gbọ́ pọ́lọ́run ọ̀fẹ́ o tètè kó ń bẹ mọ́jọ́ onígbà tó lọ́n bá lé ọ kó ń bẹ kó tó sá. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين